وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته láti ṣe àlàyé nípa apá kan nínú àwọn ìgbà wa tó wá nípa àwọn gbólóyìn rántí ilé ìtànàbí sallallahu alayhi wa sallam. tí wọ́n máa ṣe lẹ́yìn gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan débi pé a tún mẹ́nuba irú wíwá eléyìí tí Fatima ọmọ anabi sallallahu alayhi wa sallam tó wá sọ́dọ̀ anabi sallallahu alayhi nípa pé òun fẹ́ kí wọ́n bò ń wá ọmọ ọdọ tí anabi sì fi hàn irú nǹkan tí yóò máa wí dípò ọmọ ọ̀dọ̀ yẹn. àìsí tún fi hàn pé ti ṣe pàtàkì pé kéèyàn máa wí gbọ́dọ̀ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir lójoojúmọ́ ní ìgbà ọgọ́rùn-ún láàárọ̀ ní ìgbà ọgọ́rùn-ún nírọ̀lẹ́ kásì tún máa wí lẹ́ẹ̀mẹ́wàá mẹ́wàá lẹ́yìn sọ̀láàtù sọ́bẹ̀ àti lẹ́yìn sọ̀láàtù maghrib. wọ́n tún wá mú ìgbà wá kan wá ń bí ipò wá látọ̀dọ̀ ibn hibban rahimahullahu ta'ala nínú sàhíhì rẹ̀ láti ọ̀dọ̀ alḥarith ibn muslim. التميمي لا ọ̀dọ̀ الحارث ابن مسلم التميمي قال قال لي النبي صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه وسلم وصفون يكبي إذا صليت الصبح يبقوا باتباتك صلاة الصبح فقل قبل أن تتكلم máa sọ báyìí síwájú kó tó sọ̀rọ̀ allahumma ajirni minan nar allahumma ajirni minan nar allahumma ajirni minan nar sab'a marrat wọ́n ní máa wí gbólóhùn yìí lẹ́ẹ̀méje lẹ́yìn ìgbà tó bá kí sọláàtù fẹjẹr sọláàtù sọbì kótó dikọ́ bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ kó wí lẹ́ẹ̀méje fa innaka imita min yawmik tọ́lọ́mọ bàbá kọ́ ipe kò kú lọ́jọ́ náà tọ́lọ́mọ bàbá kọ́ ipe kò kú lọ́jọ́ náà kataballahu laka jiwaran minan nar ọlọ́mọ bá kọ àkọọ́lẹ̀ lílà kúrò níbi iná fún ọ torí pé wí gbólóhùn yìí allahumma ajirni minan nar allahumma ajirni minan nar. اللهم أجرني من النار وإذا صليت المغرب تباسك صلاة المغرب فقل قبل أن تتكلم ثم سواجك تصر اللهم أجرني من النار اللهم أجرني من النار سبع مرات نيقوا مجي فإنك إن مت من ليلتك تلا بابا قو يقول ní òru ọjọ́ yìí tọ́lọ́mọ bàbá kọ́ wípé kó o kú lóru ọjọ́ tó sọ Allahumma ajirni minan nar lẹ́yìn magrebu rẹ̀ yìí kataballahu laka jiwaran minan nar ọlọ́mọ bá yọ kọ àkọọ́lẹ̀ lílà kúrò níbi iná fún ọ eléyìí ọjọ́ ìbùsùn jẹ́ mẹ́rin kárí pàǹwì ọ̀pọ̀lọpọ̀ ń béèrè wípé àdéhìí tó mú Allahumma ajirni minan nar yìí wá eléyìí tá a wí nísìn tó fẹsẹ̀ rìn lẹ̀ ní àbí òfẹsẹ̀ rìn lẹ̀ bẹ́ẹ̀ ni òfẹsẹ̀ rìn lẹ̀ dáadáa torí ẹ̀ sábà ti kírun àṣùbà tán lẹ́yìn tó sọ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd yuhyi wa yumitu wa huwa ala kulli shay'in qadir lẹ́ẹ̀mẹ̀wàá allahumma ajirni minan nar allahumma ajirni minan nar allahumma ajirni minan nar lẹ́ẹ̀mẹ̀je. اثنين لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم أغنني بحلالك عن حرامك وأكفني بفضلك bi سواك amma siwak lè الإمام النسائي رحمه الله نينو السنن الكبرى أفاقني السنن الكبير ṣùgbọ́n tó yà rí ní àkọọ́lẹ̀ lára tí wọn bá ń bẹnu orúkọ tó ń pè pé as-sunanul kabir ṣùgbọ́n tó yà rí lákọọ́lẹ̀ lára rẹ̀ ní ìsìn ọkọ̀ tá a fi máa ní as al-kubra ẹ̀yin sì ti mà wípé as-sunan al-kubra ọ̀kan wà tó gbajúmọ̀ púpọ̀ òun náà nìkẹ́ni as-sunan al-kubra lil imam al-bayhaqi as-sunan al-kubra lil imam al-bayhaqi tí wọ́n bá ti sọ pé as-sunan nínú mà ó ń tọpọlọ lọ sídìí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ jù nìkẹ́ni tíra al-imam al-bayhaqi. Al eléyìí tó lọ bíi ìdí méjìlá àbí mẹ́tàlá jù bẹ́ẹ̀ lọ as-sunanul kubra lil imam al-bayhaqi ṣùgbọ́n al-imam an-nasa'i wọn ní tírà hadith èyí tó jẹ mọ́ àwọn hadith anabi sallallahu alayhi wa sallam eléyìí tí wọ́n tò ní bábàn bábàn wọn ní tírà kan wọ́n pè ní as-sunanus òun jẹ́ sunanus sughra ńgbà tí kubra ti wà so ṣùgbọ́n wọn kì í pè ní sugra wọn máa ń pè ní sunan nasai sunan nasai àbí almujitaba almujitaba òun náà ni sunan sunan nasai òun náà wọn ń pè ní almujitaba tíra mi tí wọn wà tí wọn ń ní sunan alkubra lil imam lọ bí dìmẹ́wàá jù bẹ́ẹ̀ lọ so nínú sunan alkubra yẹn hadithi kan wá nínú rẹ̀. عن أبي عن, عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وآله وسلم آه حديث اللهم أجرني من النار يعني حديث اللهم أجرني من النار تلقى قتاوية وفسعني له kò fẹsẹ̀ rin lẹ̀ pé Allahumma ajirni minan nar له fẹsẹ̀ rin lẹ̀ eléyìí ló fà á ló fi nípa àwọn adhkar tá a máa ṣe ba'da salawat ẹ̀rì kí wọ́n fi ṣe wọ́n kì í fi ṣe ọ̀kan nínú àwọn olùmọ́wá fi ṣe nínú tírà tiwọn tí wọ́n kọ pé allahumma ajirni minan nar lẹ́ẹ̀méje lẹ́yìn salatu subh allahumma ajirni minan nar lẹ́ẹ̀méje lẹ́yìn salatu maghrib ṣùgbọ́n àwọn olùmọ́pà kéèsì pé ẹ̀gbà wáyẹn kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ní táwọn rí wí ó ní ní tó bá jẹ má dùà tó jẹ́ pé min fadail a'mal ni ó ṣe é ṣe kọ́lẹ́kọ́ àdìsí tó mú wa kò fẹsẹ̀ rin lẹ̀ ó ṣe é ṣe kọ́lẹ́kọ́ àdìsí tó mú wa kò fẹsẹ̀ rin lẹ̀ ṣùgbọ́n àlè fi ṣiṣẹ́ gẹ́gẹ́ bó ṣe wà ní madhabu al ahmed rahimahullah ṣùgbọ́n ìtọ́kàn tí wàá balẹ̀ sí ni pé tádìsí kan bá ti fẹsẹ̀ rin lẹ̀ kò bá jẹ́ fil fadail kò bá jẹ́ fil fara'id kò bá jẹ́ fil sunan àní fi ṣiṣẹ́ torí ra allahumma ajirni minan nar kò sí nínú tó fẹsẹ̀ rìn lẹ̀ allahumma àfi tí yẹn bá kàn fẹ́ ṣe ládùúà ní ẹni wíà yàtọ̀ sí pé ẹ̀ẹ̀mejì lẹ́yìn irun torí pé gbólóhùn tó wà ń bẹ̀ ìtumọ̀ rẹ̀ dà pọ́lọ̀ ńlá mi níbi iná eléyàn jẹ́ ti allahumma ajirni minan nar ṣùgbọ́n àdìsí tá à ń tọ́ka sí pọ́ fẹsẹ̀ rìn lẹ̀ òun náà lélẹ́ẹ̀kejì tá à ń ka yìí àdìsí ẹlẹ́ẹ̀kejì etí imaamu nasa'i tí wọ́n gbà wá nínú asunan kubra láti ọ̀dọ̀ àbí umama wọlé anabi nàbí sallallahu alaihi wasallam sọ pé man a ayatul kursi fi duburi kulli salatin maktuba lam yamna'hu min dukhulil jannati illa an yamut gbogbo ẹni tí wọ́n ti ń kẹ́ ayatul kursi lẹ́yìn gbogbo salawat tó jọ́ra yẹn gbogbo àtàwọn àti kí salawat tó jọ́ra yẹn tán yóò kẹ́ ayatul kursi lam yamna'hu min dukhulil jannati illa an yamut. nǹkan kan kò ní di lọ́nà àti wàlìjánà àyàfi kú gbogbo ẹni tí wọ́n ń kí ayatul kursi lẹ́yìn gbogbo salatun mafruda nǹkan kan ò ní di lọ́nà láti wàlìjánà àyàfi kú eléyìí túmọ̀ sí pé ikú nìkan ni ó di lọ́nà àti wàlìjánà làkín sàkíyèsí o à ń kí ayatul kursi lẹ́yìn gbogbo orun kọ̀ọ̀kan kò túmọ̀ sí pé ó sì wà àlùjánnà ìgbà tí wọ́n jẹ́ pé irun ló ń kí òun ní tawhid olùkọ́ afurá mẹ́ẹ̀ òun kírun walasta musliman èyí tún ṣe mùsùlùmí àwọn akẹ́ lẹ́yìn rẹ̀ ní wọná tààràtà ní ọ̀wọ̀ torí rẹ̀ tọ́ba ti àwọn àdìsí báyìí a gbọ́dọ̀ mọ̀ yín pé kéèkàn ṣe mùsùlùmí yẹsi kó nkẹ́ ayatul kursi lásán ní ó fi ọ́ sálì jẹ́nà nígbà tí wọ́n bá sí lórí atawhid so ṣùgbọ́n léyìí pẹ̀lú pẹ̀lú islam pẹ̀lú tawhid pẹ̀lú àwọn ni ó ṣe sábàbí tó fi ṣe kíni tó fi wà lìjẹ́nà pé nǹkan kan ò ní di ọlọ́nà láti wà lìjẹ́nà àfikọ́jẹ́ kú ààyò àmójútó bí ọ̀pọ̀ nínú àwọn mùsùlùmí nìsín tó ṣe pé tí wọ́n bá ní kó ka ayatul kursi kọ̀ máa kà sósì bá mu bẹ́ẹ̀ sósì dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ ó yẹ ká múra láti máa ṣe báyẹn bákan náà wọ́n tún mú àwọn àdìsí wa tó fi hàn wá wípé ńgbà tá a bá tún kírun tán ká máa ké kúlọ̀ àwùdù kúlù hu allahu ahad kúlọ̀ àwùdù bi rabbil falaq àti kúlọ̀ àwùdù bi rabbin nas ẹgbàá wa sì fi hàn wípé wọn ké sọláàtù subhi ni àti sọláàtù magrib á ké kúlù hu allahu lẹ́ẹ̀mẹ́ta kul a'udhu birabbil falak lẹ́ẹ̀mẹ́ta kul a'udhu birabbin nas lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn àwọn sọ̀làwàtì méjèèjì làákín àwọn sọ̀làwàtì míì á máa ké kul wallahu lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni kul a'udhu birabbin nas lẹ́ẹ̀kan kul a'udhu birabbil falak lẹ́ẹ̀kan lẹ́yìn àwọn sọ̀làwàtì míì ṣùgbọ́n tó bá ń ké magrib ni àti subh á ké wọn lẹ́ẹ̀mélòó ẹ̀mẹ́ta mẹ́ta hadithi tó wá síwájú ikú gbogbo ẹnikẹ́ni tó bá ń ké ayatul kursi lẹ́yìn sọ̀làwàtú rẹ̀ ẹni tó bá ń ké ayatul kursi lẹ́yìn sọ̀làwàtú rẹ̀ nǹkan kan ò ní di lọ́nà kó wà lójọ́ náà àfikọ́ kú eléyìí kò túmọ̀ sí ké ó ń ké ayatul kursi lẹ́ẹ̀mẹ́ta o ẹ̀ẹ̀kan náà ni tó bá ti ké lẹ́ẹ̀kan ó ti tó nínú ẹgbẹ́ àwọn kan anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún mu'adh ibn jabal tẹ́kùn ló nímọ̀ jù nípa òfin nínú àwọn sàbẹ̀ wọ́n sọ fún pé ya mu'adh inni uhibbuk ìrẹ mu'adh dájúdájú mo nífẹ̀ẹ́ rẹ̀ ibi láti mọ̀ nínú sunna ipe tó o bá nífẹ̀ẹ́ nìkan tó o sì nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́n kò burúkú òfin hàn ipe ya fulan inni uhibbuka fillah wọ́n alágbájá dájúdájú mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ̀ yà fúlàn wọ́n alágbájá inni uhibbuka fillah mo fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ̀ ìyẹn tí wọ́n bá mọ̀ dájú lọ́kàn rẹ̀ pọ̀ fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ̀ nítorí pé wala taktumanna Allaha ma fi nufusikum litakhfa wa mahma yuktami Allahu ya'lam ẹ ò tó ẹrú tó lè gbé ntí bẹ́ẹ̀ náà kàn yín pamọ́ sọ́lọ̀ tó bá fẹ̀jẹ̀ sínú tó tutọ́ funfun jáde ipò nífẹ̀ẹ́ rẹ̀ tó sì nífẹ̀ẹ́ rẹ̀ sọmọ kọ́ èèyàn ló lè gbé pamọ́ sí àmọ́ ò lè gbé pamọ́ sí Allah so wọ́n wá fi kún pé inni uhibbuka fillah mo fẹ́ràn rẹ nítorí tọ́lọ́n eléyìí ò ní fẹ́ eléyìí ò ní fẹ́ mo fẹ́ràn rẹ nítorí àǹfààní eléyìí kìí ṣe fẹ́ ìjàmbá ni wọ́n ń pè nínú ṣẹ̀ríà. No ẹ wá máa wò wọ̀ lónìí majority ẹni tẹ́yìn fẹ́ àtẹnitọ́ fẹ́yìn mélòó lẹ́yìn fẹ́ nítorí tọ́lọ̀ mélòó ló sì fẹ́yìn nítorí tọ́lọ̀ pọ́ yíyá ló lè rẹ́ nìkan mú wa pé torí ọlọ́run ni wọ́n ṣe fẹ́ àbí torí ọlọ́run ló náà ṣe fẹ́ ọ ìwọ mara rẹ o lè má mọnu ẹlòmíì ṣùgbọ́n kò sí bókùnkùn ṣe lè kùn tó tí wọ́n lọ dánù rẹ mà mọ ẹnìkan wá tí wọ́n fẹ́ràn torí tọ́lọ̀ tí èsì torí masalih dunyawiyya tí èsì torí àǹfààní ilé ayé alfaniya tí máa parun torí ẹ Ibn Abbas láti ọjọ́ tó pẹ́ láti more than one thousand four hundred years ago ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ táwọn èèyàn ní síra wọn lónìí torí ilé ayé ni ẹ wò láti ayé ìgbà ṣé ní ìsìn tí gbogbo ẹ ti wá rúru rárá tó ti rárá rúru ṣe náà ni ẹnìkan àmọ̀ tán jẹ́ pé torí ọlọ́run ló ń ṣe fi ọ̀la. torí ẹ̀ wọ́n tán jẹ o gbogbo wọn tán ń sùúrù bọ̀ tó ń sáwádọ̀ rẹ̀ lè laysa lillah innama dhalika ọwọ́ ọgbà tí wọ́n máa ń rí náà ni wọ́n sùn mọ́ wọ́n bá rí mọ́ ọ pé lánàá wọn bí ọ pé lánàá wọn bí ọ sí ni ó sì máa yọ ni ó máa ọ lẹ́nu ìwọ náà ń kọ́ ìwọ náà ni torí ẹ anabi sallallahu alaihi wasallam fún mu'adh inni uhibbuka fillah inni uhibbuk mo fẹ́ràn rẹ àti mọ̀kọ́ anabi sallallahu alaihi wasallam kí láǹfààní tó fẹ́ fún anabi ganan rí wọ́ gẹ́gẹ́ bíi ta ni pé kíni tanabi ó fi wá fẹ́ràn rẹ nítorí kíni kí ló ní ganan rí tí o fi lè wá ìmpírẹ́sì anabi tanabi fi wá pé torí rẹ mo fẹ́ búrẹ́dì ni àbí ẹwà pé kíni anabi ni mo nífẹ̀ẹ́ rẹ súnà sì wá fi hàn wá ẹ̀hìn bí o ti rí mbẹ̀ yẹn tí wọn náà bá tuba tuba tuba tra ara rẹ wò torí pé torí ọlọ́ọ̀ ló sì fẹ́ràn yàn síbẹ̀ máa àdìsí tó sọ yìí pé thalathun man kunna fi wajada bihinna halawatal iman nǹkan mẹ́ta kan wà tó yẹ pé tá a bá rí lára èèyàn yóò tara rẹ̀ rí adùn ìmánì nínú rẹ̀ an yuhibbal mar'a kọ fẹ́ràn gbogbo ẹni tó fẹ́ràn wọ́n fẹ́ràn rẹ̀ nítorí nǹkan kan àfi nítorí Allah so therefore ìbẹnu tí yẹn máa fi rádùn yìí máa ní tọ́lọ́wọ́n bá bá wá ní kó fẹ́ràn ẹnìkan bẹ́ẹ̀ nítorí tọ́lọ́n ìsìláàmù ń fẹ́ kó tún fi hàn pé ìwọ lágbájá o mo fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ́n tí a bá wá sọ bẹ́ẹ̀ fún wọ́ ipá wọn fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ́n èsì kíkọ́ wa máa sọ jìká máa sọ apá agbádá ìgbẹ́tọ̀ ọ̀kárìlá ẹ̀ ọ sọ yìí pé ahabakallahu alladhi ahbabtani fi ahabakallahu alladhi ahbabtani fi ọlọ́run ọba tó ti torí rẹ̀ nífẹ̀ẹ́ mi yóò nífẹ̀ẹ́ wọ́n náà ahabakallahu alladhi ahbabtani fi ọlọ́run tó ti torí rẹ̀ nífẹ̀ẹ́ mi yóò nífẹ̀ẹ́ wọ́n náà eléyìí jẹ́ sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí fi hàn yí pé laysa ash-sha'nu an tuhib wa innama ash-sha'nu an tuhab kìí ṣe ìtọ́jà ìnífẹ́ tí wọ́n kọ́kọ́ ní sèyàn èyí tó dájú ni ètò ọlọ́run fi sàn wọlé sàn àbí òye wa wọ́n nífẹ̀ẹ́ yàn aslan kò pé kọ́ mọ arátẹ́gùn mi kò sì pé kọ́ mọ rí mi ṣùgbọ́n by the time tí ìwọ nífẹ̀ẹ́ rẹ̀ ń wàdúrà tó ń ṣe fún ọ o ní sọ pé ọlọ́wọ́ jẹ́ kémi náà nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run tó ti torí rẹ̀ nífẹ̀ẹ́ mi òun náà ṣe kí ni yóò nífẹ̀ẹ́ wọ̀ náà. báyìí ni wọ́n sọ fún Mu'adh ibn Jabal radiyallahu anhu wọ́n ní ìwọ Mu'adh mo nífẹ̀ẹ́ rẹ̀ o fala tada' dubura kulli salah allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik. ìrẹ́ Mu'adh mo nífẹ̀ẹ́ rẹ̀ torí náà má ṣe jẹ́ ẹni tí yóò pa wíwí gbólóhùn yìí tì níparí gbogbo irun kọ̀ọ̀kan ẹ̀hẹ́n ó túmọ̀ sí pé tẹ́yìn bá nífẹ̀ẹ́ yàn tó bá jẹ́ torí tọ́lọ̀ ẹni tí ó ṣe láǹfààní lágbọ́n tọ́lọ̀ yóò kọ́ ẹni pé mo nífẹ̀ẹ́ rẹ kí n mú ọ lọ sí wọ́ọ̀fù ibi tó ti máa rọ́jà gbà ẹni pé mo nífẹ̀ẹ́ rẹ kí n mú ọ lọ síbi tó ti máa rí awọ gbà tẹ́ fi máa ṣe báàgì ah eléyìí wọ́n fẹ́ ni fún rèé torí wọn ló mú mi lọ sí hmm, eléyìí náà da but kẹsùn ní kókó èyí tó jẹ́ kókó ní etí wọ̀ kàkùn ẹnìkan fẹ́ràn rẹ nítorí tọ́lọ́ wa bọ̀ ó ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan wà tá a máa ń lọ tá a ti máa lọ gbọ́ nípa ẹ̀sìn ọlọ́run táwa náà fi di ẹni tó mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ṣàlọ́ tí mo máa ti lọ màá wá pé ọ ẹni tó fẹ́ràn rẹ nítorí tọ́lọ́run sẹ́mi kí bẹ́ẹ̀ ń ṣe wá ìdánilẹ́kọ̀ọ́ nísìnyí àwọn kan wà bí tí wọ́n ti ń jó disco pé every night disco ni pé hit hot wọ́n sá máa da gbogbo ẹ̀rú mọ́ra wọn ni àwọn kan sì wà ní ìsìn tẹ́kàn ti gbéra wọn lọ síbi tí wọ́n ti máa ṣe zina sẹ́wọ̀n káwọn náà fẹ́ràn wọn torí nǹkan kan wọ́n fẹ́ràn ara wọn torí nǹkan kan torí nǹkan kan ó sì dá wa lójú wípé ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n á bì dánilẹ́kọ̀ọ́ tẹ́pọ̀ rẹ̀ ló mú wa nítorí pé ọ̀rẹ́ yẹn fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ́ yín sì fẹ́ kó náà ṣerú àǹfààní tóun náà ń ṣe torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n sọ fún bẹ́ẹ̀ wọ́n ní ọ̀dà tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ọ̀ gbọ́dọ̀ pa wíwí gbólóhùn yìí tì níparí gbogbo sọ̀láàtì rẹ̀ allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik ìwọ ọlọ́run ràn mí lọ́wọ́ lórí ṣíṣe ìrántí rẹ̀ jẹ́ kí n lè máa ṣèrántí rẹ̀ ẹ̀yin sì ti mà pẹ́ni tí kì bá ti ṣèrántí ọlọ́run ó ṣòfò. So ẹni tí kìí bá ti ṣèrántí ọlọ́run ó ṣòfò torí pé ẹni tí kìí bá ti ṣèrántí ọlọ́run ọkàn rẹ̀ ò lè balẹ̀ a sì ń bùkátà kọ́kàn wọ́ balẹ̀ kọ́ ọmọ bá fò sánlẹ̀ kù torí pé ẹni tí ìbá ṣèrántí ọlọ́run ọkàn rẹ̀ ò ní balẹ̀ ẹni tọ́kàn rẹ̀ ò bá sì balẹ̀ ó súnmọ́ kó tètè fò sánlẹ̀ kù kò ní gbọ́jọ́ lọ́jọ́ lọ kò ní kú kọ́jọ́ rẹ̀ ó tó pé o so ṣùgbọ́n sábàbí ikú tiẹ̀ ni àìsí ìbàlẹ̀ ọkàn ala bi dhikrillahi tatma'innul qulub ẹtẹ tí ẹ gbọ́ ìrántí Ọlọ́run ló máa mú kọkàn balẹ̀ torí Ọlọ́run ràn mí lọ lórí àti máa ṣèrántí rẹ̀ gbogbo ẹni tí wọ́n ti ṣèrántí Ọlọ́run kò ní ní wàhálà púpọ̀ nù gbèsè ayé kódà gan inú rẹ̀ ò ní dùn tí ò bá ti ṣèrántí Ọlọ́run jọ kan bẹ́ẹ̀ yìí ò tí tíra rẹ̀ wò rí sínú rẹ̀ dùn jọ kan tó ṣe tó ṣèrántí Ọlọ́run àwọn àdìkárù sọ́bà ò ṣe àdìkárù mẹ́sà ò ṣe inú rẹ̀ sì ń dùn ọ̀rẹ́rìn kí ni pọ́ lẹ́rìn a'udhu billah kódà tó o bá ti ṣe díkìrì tó yẹ kó o ṣe láàárọ̀ ìtọ́ ẹ kó o ṣe tó bá fẹ́ gbé gbèsè kan o fẹ́ wọ mọ́ṣáláṣí o fẹ́ jáde mọ́ṣáláṣí o fẹ́ wọlé gbèsè o fẹ́ jáde nílé gbọ̀nsẹ̀ o fẹ́ wẹ̀wù o fẹ́ bẹ́wù o ò lè o ò ṣe kankan nù rẹ̀ wàláhì inú èèyàn ò lè dùn. àdá tí imáni bá ra ìjókòó lára rẹ̀ wàláhì ẹ̀ máa yọ òjò tó ti rọ̀ tílẹ̀ ti mì pé kíni. so eléyìí túmọ̀ sí wípé ràn mí lọ́wọ́ lórí àtìlẹ́ máa ṣèrántí rẹ̀ àdúrà ńlá ni ẹni tí kìí bá sì ṣèrántí ọlọ́run dídógùn lọ́kàn wọn máa dógùn ọlọ́run ní kalla bal rana ala qulubihim ma kanu yaksibun ohun tí wọ́n ṣe níṣẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ti di èbìbò tó bo ọkàn wọn tí ò jẹ́ kí ọkàn yẹn kó róye má sádìsì anabi sallallahu alaihi wasallam sọ nígbà tí a bá dẹ́ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ yẹn yọ lọ fọ́ọ̀mù ẹ spọ́ọ̀tù dúdú kan lórí ọkàn yín tẹ́ ẹ̀ bá wá túbá tẹ́ bá túbá tẹ́ bá túbá so àyè yẹn ó máa fẹ̀ sí yó máa fẹ̀ sí yó máa fẹ̀ sí yó máa fẹ̀ sí títí tí ó fi gbogbogbò ọkàn rọ́ọ̀nà ala qulubihim nù pé ẹ̀ṣẹ̀ pọ̀ débi kó bo ọkàn wọn ó bópin bẹ́ẹ̀ sì ni ọkàn máa dógùn bó ṣe wá náà àdéhìí mi èyí tí kìí jẹ́ kó dógùn òun náà ní ìrántí Ọlọ́run ẹ̀yin ti mọ̀ pé irin tí wọn bá fi gírísì sí i dídógùn ní òdògùn sọ ní tó fi máa gírísì ọkàn rẹ nìrántí ọlọ́run wàláàkín ìrántí tó bá súnà mu kì í ṣe tó tọ́ lọ nílà nǹkan náà pẹ̀lú bídà so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù wọ̀ṣọ̀kọ̀ríkà ràn mí lọ́wọ́ lórí àti máa dúpẹ́ fún ọ wa in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ́ ẹ bá gbìyànjú láti ka iye ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún oníkálukú ẹ̀ lè ka tán ẹ lè ka tán ṣé àwọn ìdẹ̀ra yẹn wá yẹ ká dúpẹ́ àbí ó yẹ ká dúpẹ́ ẹ yẹ ká dúpẹ́ o torí ẹ ṣé bó làwọn ṣe wá ń dúpẹ́ ẹnìkan kíjó mọ́lẹ̀ ó ní àmúdáwà sukura àmúdáwà sukura ní kíni ẹ gbọ́ bí ṣe ń pè gan àmúdá àti sukura kíni ń jẹ́ bẹ́ẹ̀ ipò ń dúpẹ́ nu so ká dúpẹ́ fọ́nà ọ̀ràn yẹn ni because látàrí ìdúpẹ́ fọlọ́n oore tó ti wà lọ́wọ́ wa kò ní sá mọ́ wa lọ́wọ́ èyí tí ń bẹ ní jìnnàjìnnà yóò tún tẹ̀ wá lọ́wọ́. wa idh ta'adhana rabbukum la in shakartum la azidannakum wa la in kafartum inna adhabi la shadid. ẹran tí kéde tó lọ́wọ́ bá ṣe gbé dájúdájú òun búra pé tẹ́ bá fi lè dúpẹ́ òun sàn yín ní òun fi àlékún òun fi kún fún yín. tẹ́ bá wá sàn ìmoore ẹ lọ mọ̀ o wípé ìyá tí ń bẹ lọ́dọ̀ wọn le koko tẹ ẹ bá ṣàìmoore ẹ lọ mọ̀ dájú pé ìyá tí ń bẹ wọn le koko. wọlé isek! ìdẹ̀ra Ọlọ́run ọba tó lọ́wọ́ bá ṣe fún ọ̀pọ̀ gan ọ̀pọ̀ gan ẹnìkan pé kí ló wàá fẹ́ máa dúpẹ́ fún kí ni kí ni tó ṣe fún jàlábí àkàn náà ni ok mú jàlábí àkàn tá a bá yọ jàlábí àkàn orí tó kù àbí òkú náà. orí rẹ oore ni àbí èso oore ojú tó lọ́wọ́ bá fi síbẹ̀ tí ń ríran oore ni àbí èso oore ahọ́n rẹ tí òun fi mọ́rọ̀ jáde oore ni àbí èso oore ah Allah tí ẹ dúró lórí ẹyinjú lásán ẹyinjú tó lọ́n fún ẹ gan tí ẹ bá ronú pa gan ni yìí black and white but àwọn là ń fi ń rí gbogbo kọ́lọ̀ láì jẹ́ pé wọ́n kun ojú wa ipe eré ipe red ni eré green ni gbogbo bí ẹgbẹ̀rún kọ́lọ̀ bá wọnú ara wọn tá a bá yájú tá a bá wọ bá kì í yà ẹ́s àwọn kọ́lọ̀ bá wọn kọ́. Ah, ah. ẹ wo ẹ̀dá tọ́lọ̀ wọn bá dá síbẹ̀ ìdẹ̀ra ni àbí èsè dẹ̀ra ọ̀ọ́mọ ní dẹ̀ra ó dìgbà tó o bá rẹni tójú rẹ fọ́ tó sì dáa jù ọ lọ ní gbogbo ọ̀nà kọ́nà àmọ́ kò ríran ẹ sì ní tójú ọ̀ bá fọ́ bàbá ni tọ ojú tí wàá fọ́ ṣé baba náà jẹ baba mọ́ yọ dọ́mọ ni baba tó lójú tó fọ́ òun náà dọ́mọ torí wọ́n mọ̀ fà á ní kíni tẹ̀tẹ́ ẹ wá wò dẹ̀rán ọlọ́run tó ṣe fún wa lóríṣiríṣi kíní kan ọpọlọ ẹ wá dúró ní ẹ kó sínú ẹ̀ ẹnìkan wá ọ oh, kọ̀mpútà ti ga jù ó oh, hard disk rẹ̀ ẹ wá dúró ní tẹ́ ẹ kí ni hard disk babalá hard disk tọ́lọ̀ ń gbé sórí jẹ́ ńkọ́ abẹ́yẹ̀ òfurabẹ́ẹ́ ṣé ọlọ́run tó dáwọ́ tí o ṣe kọ̀ǹpútà ń ló tó gbọ́lá fún ni àbí wọ́ tọ́lọ̀ ń dá tó tún dá kọ̀ǹpútà tó ṣe naam ṣé ọlọ́run àbí wọ́ wọ́ gẹ́gẹ́ bíi ta níbo lọ́wọ́ àánú dictionary ọlọ́run la gbọ́dọ̀ dúpẹ́ fún torí rẹ̀ ká máa dúpẹ́ fọlọ́run lórí ìdẹ̀ra tó ṣe fún wa ìdẹ̀ra yẹn kò ṣeé kà kò ṣeé kà ẹ wà Ànábì sallallahu alaihi wasallam Aisha radiyallahu anha. ó láwọn máa meji sọ̀sù méjì táwọn èyí sáná nílé ànábì sọlá tó bá a bá sáná kíláàsì lákàn gbómi kaná ni nísìnyí ẹnìkan sọ pé òun fẹ́ ro kà omi hóhóhóhó tá a rò sẹ́mi kó mi náà gbẹ sórí kòkò àbí òní gbẹ torí rẹ̀ kí la máa dáná sígbà tí ò sí ń ànábì máa dìde kírun ní gbogbo òru àyíṣà wa ń sọ fáwọn ẹbíṣọ lọ́wọ́ àti ọlọ́run ti forí jìn ètò síwájú àti ètò gbẹ̀yìn inú ẹsẹ̀ ẹ̀ tí wọ́n á ṣe gbogbo wàhálà wọn náà ni wọ́n náà wí. gbàdúrú dẹ̀ra tó ṣe fún mi làǹtìlanti sí kọ̀tọ́ kí n dúpẹ́ fọlọ́ ọ̀pẹ́ mò ń dùn. ìwọ ń kọ́ by the time tọ́lọ́ ń ràn ọ́ lọ́wọ́ tọ́wọ́ rẹ̀ bà sọ̀rọ̀ pé gbà náà lọ bẹ̀rẹ̀ sí sùn sẹ́mi pé báwa ṣe rí nu ìdánwò lásán ẹ fẹ́ ṣe ń sùkúlù òtí mà bọ́ pass bọ́ pass ẹ dákun tẹ́ bá ti di láago mẹ́ta ẹ jí mi o kí ló dé ẹ fẹ́ stọọdì nínú mo ti kàwé bọtú mo fẹ́ ṣe tahajud àbí bẹ́ẹ̀ kọ́ ni yọ hajada. títí dago mẹ́rin àbọ̀ ọlọ́njẹ́ ń pass ọlọ́njẹ́ ń pass ọlọ́njẹ́ ń pass ọlọ́njẹ́ ń pass ọba pass by the time tó pass tán ọ̀rẹ́ tiẹ̀ òun sì tún tẹ̀síwájú pẹ̀lú dúpẹ́ fọlọ́ òun náà pass o ah, broda kínní aago mẹ́ta àwọn yẹn ti lu ẹja dákun mi i'm not more a party pé kí ló dé níta fẹ́ àtìwá tí la ilaha illallah àìmọ̀ọ́rẹ́ nù sẹ́yìn pé báwọn yẹn ṣe rí nù the time ní ìsìn wọn bẹ lọ́n kọ́lọ́njọ́ kọ́lé kọ́lọ́njọ́ kọ́lé gbogbo gbà ọmọ ìjìlóru ọmọ bẹ lọ́n kí ló dé ńgbà tọ́lọ̀ ní kò rí ilé kọ́ tó dúpẹ́ fọlọ́mọ ṣé ọ̀ ń fẹ́ pé kí ilé ọgbà bíi tọ́gbà wá kọ́ lọ ni ọ̀nbẹ lọ́n kọ́ fún ọlọmọ ọlọ́run sì fún ọlọmọ ó sì gbogbo ìgbà tó ń tọrọ ọmọ gbogbo òru èésùn kí wọn ló dé ńgbà tó bọ́ sí tán tó ṣàìmórí sọ́lọ̀ ọmọ ìpín ńgbà tá ń bá tọrọ orí á ń ṣe wàhálà tí wàhálà tí wọ́n ń bẹ lẹyìn ìgbà tó tẹni lọwọ òfin fi hàn wá pọ yẹ kó pọ ju èyí tó ṣe kí nǹkan tó nítorí ṣe bó olórin yóò ṣe wá bọ̀ kalẹ̀ tí ìbá dúpẹ́ fọlọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé innal insana li rabbihi lakanud aláìmoore lèyàn jẹ́ sọ́lọ̀ ńtọ́ da bó ni sọ anijá aláìmoore sí ìyẹn ẹgbẹ́ rẹ̀ torí ẹ̀yìn ti mà wípé nígbà tí ọwọ́ ẹnìkan bá ti lè ba ti ń wá báyìí iṣu lọ́lọ́kùnrin fi dúpẹ́ ni òní mà ti dúpẹ́ fọlọ́ lórí orí tọ́lọ́wọ́n ṣe fún wọn iná ló sì fà á ló fi jẹ́ pé àsìkò tó ń wá nǹkan wàhálà ọ̀pọ̀ àsìkò tó bá ti bà báyìí ọ̀ sọ̀rọ̀ alẹ̀ ni. ìwà wà nàbí wa sallallahu fi kú gbogbo òru máa jí kírun bẹ̀ yóò jẹ́ so wa ń bùkátà ẹ wo obìnrin tó kò nídìí kọ́ ẹsẹ̀ jẹ́ pé nìkan ní instigate ẹ̀ yóò jí lóru yóò máa pọ́ lọ́n ńgbà wọn bí mata ń kọ́ ìyá alágbájá ẹ ti parí nífàs ẹ yá lọ kírun ẹ dákun tiẹ̀ rẹ̀ mí sáwalẹ̀lẹ̀ la ilaha illallah ṣe eléyìí ìwà ìmúre ni iná fa alimami ibn al-Qayyim nínú tírà Madarij as-Salikin wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àdánwò tó lọ́ máa ń gbé báwọn èèyàn tẹ́ rí wọn ó ní ntọ́lọ́nfẹ́ fi fàyọ nínú rẹ̀ pàápàá jùlọ fẹ́rú tọ́lọ́nfẹ́ kó soríire torí pé tí àdánwò ọba sí ọ́ ń gbà mí ò ní padà dẹni tí ń sin lọ torí àdánwò tọ́lọ́ ń gbé kù ọ́ ò ní ó ṣe sábàbí tó fi máa sin lọ léyìí tó ṣe pé tí ọba mú àdánwò yun wá bọ́ ọ bóyá nú àwọn aláìsín lọ́hùn lọ́ọ̀ bá kú sí wàláì òdodo ni òdodo ni tí o bá sí àdánwò alẹ́ fail ọmọléèwé kan ní ṣe tahajud àbí ẹ̀kọ́ ni tí o bá sí àdánwò ó lè ó lè láti kú lọ aboyún kan ò ní máa bẹ lọ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ tí o bá sí àdánwò mọ́tò lè wọgbó lọ ẹni tí ń travel kan ní ṣàdúrà tí o bá sí àdánwò lóríṣiríṣi ẹni tí ń ṣàdúrà wàláì kò bá ti ṣàdúrà torí ẹ ló ṣe jẹ́ pé ó ní àwọn ibadat tọ́lọ̀ máa ń fààyọ látara àdánwò ta ló wá lọ́lá jù nínú ẹni tọ́lọ̀ ń ṣoore fún ti ń dúpẹ́ fún àtẹni tó gbàdánwò kan ti ń ṣe sùúrù láṣẹ nítorí dáa làwọn méjèèjì ṣe ṣùgbọ́n ṣé. Eh, alganiyu shakuru ló lóore jù ní àbí alfaqiru sọbúrù naam alfaqiru sọbúrù ganiyu shakuru ńkọ́ ẹni tó lówó tí ń dúpẹ́ fọlọ́ tó ń lọ lọ́lá jù ní àbí aláìní tí ń ṣe sùúrù èwo lẹ́yìn fẹ́ ṣé aláìní tí ń ṣe sùúrù lẹ́yìn. <laughs> so lọ́fà làwọn olùmọ̀ fi sọ pé nǹkan ńlá làwọn méjèèjì ń ṣe àwọn á lè fún ẹnìkan lọ́lá lórí wo ntọrọ kiriká rẹ̀ ká wo ntọrọ kiriká rẹ̀ àtọ̀nàwó nígbà anáwó àtọ̀nàwó lòun náà ń gbà ṣe sùúrù tọrọ pé kọ́lọ́run ràn wá lọ lórí àti máa dúpẹ́ fún nǹkan ńlá ni ò torí ti sọ pé in general aláìmoore ni wọ́n sọ kálí bá a mọ adúpẹ́ fọlọ́ àmọ́ bẹ́ lọ. wa husni ibadatik ràn mí lọ́wọ́ lórí àti máa sìn ọ́ lọ́nà tó rẹwà. aslan wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìpìlẹ̀ ni pé ọlọ́run ọ̀dá wa nítorí nǹkan mi àfi torí kálí bá a wá sí. lọ́mọ ní kò wá sọ̀rọ̀ ọmọ practice bó ló ti sọ bó ló ti bẹ̀rẹ̀ bó ló ti ṣe kínní ọ̀tọ̀ ọlọ́run á dá ọ purposely torí kó o lè bá a wá sí. ṣé kò yẹ kó ọbẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ bó ṣe máa sìn dáadáa. ó yẹ ká máa bẹ pé kọ́lọ́n kọ́ àmọ́ sí báwo láti máa sìn lọ́nà tó rẹwà jù pípọ̀ nínú àwọn èèyàn kọ́ mọ́lọ́wọ́n bá sìn nítorí sì ti torí rẹ̀ dá wọn. bí wọ́n tara sọ láti bẹ̀rẹ̀ pọ̀lọpọ̀ sọ láti wọn wàláhì laysat sọláàtẹ̀ kì í ṣe sọláàt àwẹ̀ náà ní bọ̀ àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn laysat sọ́wọ́mán zakatu wọn ò tiẹ̀ mọ́nú wọn kàn yọ sàrà ni hajj nǹkan táìtù ni wọ́n fi ń gbà wọn ò mọ kankan nípa ẹ̀sìn bọ́wọ́ bá nímọ̀ náà gan wàá tún máa bẹ́ lọ́n kọ́ tún kọ́ ọ máa ṣe bóòlù sì máa sìn náà dáadáa tọ́ ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam ní kí Mu'adh ọmọ sàdúrà ọ̀dájú pa àti hà báyìí Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik. kẹ́ni tí ọmọ tètè lọ mọ ọ rẹ jẹ o because tó máa sọ pé kíní kan gbólóhùn kan tó bá ha láàárọ̀ lọ́gba mọ́tò pẹ̀lú gọlọ́n kó tó péjì méjìlá kálukọ́ ha so àmì eléyìí báyìí tó ní í ṣe pẹ̀lú oríire ayé kún pé lọ́sẹ̀ tó kọjá bíi mẹ́ta bí ìgbà sọ kan ẹgbọ́n mẹ́ta tọ́ torí rẹ̀ ọ̀dájú pa àti haba ẹ̀ allahumma inni ala dhikrika wa shukrika wa husni ibadatik tọ́ wọ́n ní ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tó ń dubura kulli salah dubura kulli salah níparí gbogbo òrun wọ́n ló ṣeéṣe kó jẹ́ pé níta anabi gba ń bí ni qabla salam kátó sálámà ó sì ṣeéṣe kọ́jọ́ pé tó gbà lérò ní bàdẹ́ sẹlẹ̀m lẹ́yìn gbàtà bá sálámà mo rò pé iye yín nìsín sẹ́mi pé àwọn àdìsí táwọn ẹbí ní kẹ́sì subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n kẹwàá ṣètọ́gọ́rùn ní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir wa ni tusabbihuna wa tahmaduna wa tuhammiduna wa tukabbiruna dubura kulli sọ̀la dubura náà wọ́n lò dubura ti bẹ̀ yẹn anilẹ́yìn ìgbà tá a bá sálámà ni. tó Abubakar radiyallahu anhu ó tọrọ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n kọ́ ọ ní fi máa ṣàdúrà fi sọ̀láàtì fi sọ̀láàtì nínú sọ̀láàtì mi. ó túmọ̀ sí pé àdúrà inú sọ̀láàtì ló wà ó ṣeéṣe kó jẹ́ pé allahumma inni ala dhikrika wa shukrika wa husni ibadatik kó jẹ́ pé njọ́ gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé ká tó sálámà àbí lẹ́yìn ìgbà tá a bá sálámà pàápàá gbólóhùn tí wọ́n lò dúbúrọ̀ kó lè sọ̀láàtì yẹn ó ṣeéṣe kó nítumọ̀ ká tó sálámà ó sì ṣeéṣe kó nítumọ̀ ẹ̀yìn ìgbà tá a bá sálámà. ó ní wa kana shaykhuna yurajjihu an yakuna qabla qabla salam ó ní olùkọ́ wa sheikhul islam ibn taymiya afaare afa ibn qayyim nu ó ní àwọn fún ká máa ṣe ká tó sálámà lọ́lá lórí ẹ̀yìn ìgbà tá a bá sálámà ipe allahumma inni ala dhikrika wa shukrika wa husni ibadatik nínú àtayá ni ó ti wá níparí àtayá ní àyè tá à ń ti ń sàdúà ni ó ti wá kì sì pé lẹ́yìn bá sálámà ó lélẹ́yìn ní nǹkan tí ibn taymiya fún lọ́lá faraja'tuhu fi mo wá lọ bá àáfàá wa mo tún bi léèrè nípa rẹ̀ wọ́n ti sọ àmọ́ mo tún wá lọ bá àwọn ọmọ bí wọ́n léèrè nípa rẹ̀ pé jazakumullahu khairan ṣé dúbúrò àti bíi ṣé bó lẹ́sẹ̀ pé nínú òórùn ṣé bí ẹ̀yìn òórùn ló yẹ kó náà jẹ́ bíi subhanallah alhamdulillah wallahu akbar bẹ́ẹ̀ làwọn ọmọ tó lẹ́kọ̀ọ́ máa ṣe ẹ̀sìn pé lójú gbogbo yẹn náà sọ pé bí ìgbà tẹ́ ẹ àṣìṣe fa akramakallah torí dúbúrò àtọ́ wá níbìkan ẹ̀yìn sàlám ni bó lẹ́sẹ̀ wá sọ pé léyìí wọ́n sì kọ́ burú òní lálùbáríkà mo rò pé yé torí pé ńgbà tí ìwọ náà fẹ́ béèrè sọ̀rọ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ ẹni tí ó bá fẹ́ béèrè tó sì fẹ́ nímọ̀ tó sì fẹ́ sàǹfààní wọ́n yé béèrè ní béèrè àṣà ẹ̀gbọ́n Ibn Qayyim ó ní àáfà wa wọ́n fún lọ́lá bóyá ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ fáwọn èèyàn nu pé ètò ètò ètò tẹ̀wọ̀n ó ní pé ká ṣe bẹ́ẹ̀ ká tó sálámà ẹni tó wá jọ ọmọ ike tó ń wá máa kú mà òun tó wá gbẹ̀yìn lọ bá àfa kí jazakumullahu khairan dúbúrà kò lè sọ láti yẹn tẹ́ ẹ pé ká tó sálámà ni mo sì ráwọn dúbúrà kan tó jẹ́ pé ẹ̀yin tẹ̀sílẹ̀m ní ń wá kí ni ìyàtọ̀ eléyìí pẹ̀lú àwọn tọ̀hún faqal Ibn Taymiyyah wá dáhùn wípé dúbúrú kulli shay'in min duburu kulli shay'in min ka duburi alhayawan ìdí gbogbo nǹkan torí pé dúbúrò àyàn ìdí ní jẹ́bẹ̀ wípé ìdí gbogbo nǹkan ara nǹkan ni ìdí gbogbo nǹkan ara nǹkan ni gẹ́gẹ́ bí ìdí ẹranko ṣé kìí ṣe ẹranko àbí ara ẹranko náà nìdí ẹranko bí kò sọ pé etí rẹ sí ara rẹ ni àbòdì rẹ sí bí aṣọ létí jẹ́ àmọ́ oní ní aṣọ ìwọ náà la sọ à ọlọ́mọdé ọpọlọ dàrú aṣọ ọ̀tọ̀ because wọ́n á yọ aṣọ ìwọ náà ló tún kù tásọ bá sì dá wà sí ìwọ la sọ àwọn kò lè aṣọ gbàdúkù nù torí ẹ̀ wọ́n nídìí gbogbo nǹkan ara nǹkan ni gbàtọ́ tí wọ́n sọ pé dúbúrọ̀ kò lè sọ̀lẹ́ àjẹ́ pé kátó dípa sálámà nínú sọ̀láàt ẹ́ ìgbà tá à ń sọ subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n dubura kulli sọláàt a ṣe kí o náà bọ́nu sọláàt nígbà tó ké dubura kulli shay'in min. Hmm. ìdáhùn eléyàn ni pé awo awo àwọn gbólóhùn tí Ànábì sallallahu alayhi wa sallam tí máa sọ lẹ́yìn sọláàt a pé majority gbogbo wọn adhkar ni du'a uthanani ìfẹ̀yìn fọlọ̀ ni kò sábà ṣe àkójọpọ̀ títọrọ a sì wá ṣàkíyèsí gbogbo àdúrà táwọn ẹbí máa ń ṣe wípé nínú sọláàtì gangan wọn ti máa ṣe àwọn àrí pé allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik sádùá ni àbí dhikr àdùá ni torí ẹ̀kọ́ wọnú sọláàtì ńlọlọ́lá jù lọ́lágbára jù torí ẹ̀ka tó sálámà láàmà sọ pé allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadati ó ti wá mẹ́mi lára wípé gbogbo ìgbà lẹ́yìn sọ́láàtì mo máa wí tẹ́lẹ̀ mo wá fẹ́ yí padà nísìn yóò máa yíyàn lẹ́nu so ìgbà kan ó rí ṣe ó tún wí lẹ́yìn sọ́láàtì kò burú títí títí títí táhàn rẹ̀ ó tún fi rẹ́gúléètì pẹ̀lú rẹ̀ kátó sálámà láàmà sọ báyẹn níbì kan Ibn Qayyim yìí kúmá bí títí ń ṣàlàyé hajj nínú tírà yìí kan náà ó tún fi wé sọ̀láàt ìpè ìdínú tó fi jẹ́ ìpè gbogbo àdúrà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú sọ̀lẹ́ nínú sọ̀láàt ló ti máa ń wá wọn kì í ṣe àdúrà lẹ́yìn sọ̀láàt adhkar ni wọ́n máa ń ṣe lẹ́yìn sọ̀láàt wọ́n ló dà gẹ́gẹ́ bí hajj nígbà tí a bá lọ sọ̀kò. So ní ọjọ́ kọkànlá oṣù àtijọ́ kejìlá oṣù àtijọ́ kẹtàlá oṣù oṣù delhijja fẹ́ni tó bá dúró dijọ́ kẹtàlá á sọ̀kò ní ibùsọ̀kò kékeré àti tààrin àti nílá tá a bá fi lè sọ̀kò ibùsọ̀kò kékeré tán á sọ allahu akbar pẹ̀lú òkú kọ̀ọ̀kan allahu akbar allahu akbar allahu akbar allahu akbar nígbà tá a bá parí á bọ̀ síwájú lágbọ̀n òsè á dojúkọ alqibla. a gbé ọwọ́ méjèèjì sókè tọrọ gbogbo níta máa ń fẹ́ lórí ayé àtàlùkìyàmà a sì ọlọ́run níbi gbogbo tí máa ń bà wá lẹ́rù láburú táyé àti lọ sí tààrin tó lọ sí tààrin yẹn a ti ṣe sọ̀kò ń bi ta lákọ̀ọ́kọ́ lẹ́ni tó fi mẹ́kà sápá òsì tó fi mínà ọ̀tún tó bá ọlọ́run bẹ́ẹ̀

tó bá ti wá sọkò yẹn tán kò sádùá kankan má wàá gba ibi tó ti ń bọ̀ lọ ni. ó túmọ̀ sí pé ìgbà tá a wà nínú páǹsì ń sọkò lọ́wọ́ à ń sàdùá nígbà tá a sọkò tán kọ́ kò sádùá mà. bẹ́ẹ̀ náà ni ìgbà tá a wà nínú páǹsì sọ̀lẹ́yà nínú foríkanlẹ̀ à ń sàdùá nínú àtàyà àparí àsàdùá tá bá ti sálámà tán kọ́ kò sádùá mà. nítọ́sẹ́kù nínú ti sọ̀lá àti ní kíni aladkar mo rò pé yé yín àti bẹ̀lẹ́ ti máa mọ àwọn nǹkan míì tá a ti sọ lápèjúwe akírun tẹ́lẹ̀ máa ń ṣàdúrà fún jàmá mo ń yé wa so ẹ rí i pé eléyìí ṣe ṣe déédéé pẹ̀lú táwọn ẹbí máa ń ṣe yàtọ̀ sí pé lẹ́yìn kúmọ báàbù kan ni báàbù kan ni pé sẹ́lẹ̀ máa mú máa ń ṣàdúrà ó yẹ kó ṣàdúrà fáwọn èèyàn lẹ́yìn sọ́láàtì wọ́n ní àti gbogbo táwọn ẹbí wa ṣe náà làwọn náà máa bẹ́ẹ̀ ni torí kìí sílẹ̀ bàbá wọn ti rọ ẹ̀sìn lélẹ́yìí kìí sàṣà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 حي على الصلاة حي على الصلاة حي على الفلاح